not too much. be the vendor, your wahala tie rapper. be the vendor, your palava wey face cap. o. Oh. Hey, be the vendor, your wahala tie rapper. be the vendor, your palava wey face cap. Wait till you no know, you go dey talk say you sabi wetin your power no reach you go dey talk say you fit do wetin you no know you go dey talk say you sabi ooo oh. wetin your power no reach you go. <laughs> in fact oríṣiríṣi àlà èèyàn á máa lá tí n bá ṣe ń yí báyìí n máa yí báyìí. <laughs> Eh. ah mo serious o nǹkan tí mo ń sọ fún ẹ báwo ló fẹ́ kó wà. gbogbo nǹkan tó ń sọ èmi náà sọ pé mi ì gbà mi ò ń bá ń lé wọn ò dẹ̀ lè fẹ́ lé mi kó ju yẹn lọ. ó fẹ́ kí n léyàwó mi kó fún ẹ. Ah, ah, ìwọ ló sọ bẹ́ẹ̀ o. Ah, kékeré nìyẹn kílí tó sọ fún láti jọjọ yìí máa ti lé dànù tipẹ́tipẹ́ kó lè máa tẹ̀lé mi lọlé àbí ṣé kí n pè é nìsín kí n lè kó lórí fóònù. torí pé oore tí mò ń wo yìí hmm. <laughs> oore tí mò ń wò yìí. àwùjọ ibà má mi <laughs> mọ́ má mi mọ́ má fi jí ẹ mú má fi bà ẹ jẹ́. <laughs> mo ṣe ń bí ẹ orí bí náà ń ṣe báyìí ah. <laughs> orí ńlá lélẹ̀ bẹ́ẹ̀ ni ah. ìgbọ́dọ̀ mi sí ẹ. Ah. ìwọ ọmọ yìí mò ń sọ fún ẹ mò ń sọ fún ẹ ò sí ń bí kẹlẹ́dẹ̀ẹ́ máa gbọ́ tí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní wákàtí ọ̀wọ̀ ya máa kúrò nílé yẹn máa jáde máa jáde torí pé oore tí mo wo yìí <laughs> oore yìí kò gbọdọ̀ fomi ru o. bẹ́ẹ̀ ni tó tó yẹn ni ó jù bẹ́ẹ̀ lọ. Ah. Ah. jẹ́ kí mi mú mọ́ jẹ́ kí n máa lọ sílé. ara ní sùúrù àtìlẹ́gbẹ́lẹ̀ bá a pè é. Wetin you no know, you go dey talk say you sabi ooo. Oh wetin your power no reach. lẹ́yìn ìjọba kò lè lẹ́yìn ìbò tó ń lẹ́yìn ìjọba kò lè kó tó lọ bí ọlọ́bíjọ ah, torí olówó ọlọ́bíjọ torí olówó ọlọ́bíjọ ni mo ṣe fún ẹ àjọ torí tọ́lọ́run. bó ní mi ò fẹ́ mọ́kọ́ máa lọ kí ló ti gan náà. láago mélòó. gbogbo ẹ̀ pátá ló máa ń kọ̀ǹpilẹ̀ lórí ẹ̀ ah. wọ́n ní tó o bá ti wà máa lù ẹ̀ tó o wú ẹ̀ báyìí wọ́n máa kọrin ni ah. bó ṣe ń kọ pàṣọ ló máa kọ pàṣọ mà máa kọ tọ́fẹ́ làbí ṣé wọ́n nìkan ni o ò mọ oúnjẹ ṣe o ò mọ nọ́dá o ò mọ lẹ̀ gbá ilẹ̀ ilẹ̀ kó gbálẹ̀ báyìí o ò mọ̀ gbá o ò tún mọ aṣọ fọ̀ ìwọ nìkan ni tó tó bá tún wọ sífì mẹ́ẹ̀ tó bá wò tó bá ti ṣe báyìí ó máa sọ ni kí ló ń ṣèwádìí kan ni gbogbo ọlọ́run ní ẹ lọ máa lọ mi ìfẹ́ mọ́. làbíjọ torí ọlọ́wọ́ ọkọ mi gbogbo excuse tó ń gí mi yóò jẹ ní láago mélòó ibo ni kí n lọ. ibi tó bá bẹ̀ kó lọ ibi tó bá bẹ̀ kó lọ tó bá bẹ̀ kó fọ̀nà lẹ́ báyìí wọ́n mú gbọ́dọ̀ ah. tó bá wù ẹ̀ rìn inú gọ́tà kó máa fẹ̀ ṣáà fi kó lémi kó máa tọ́ mi ìfẹ́ mọ́. ọlọ́bi ah, ah, o kì í ṣe báyìí kókó wá ń di ọ̀rọ̀ yìí nígbà níjọ ìṣòro ọlọ́bù. jẹ́ sọ fún ẹ kò sí ọ̀kan tiẹ̀ lílọ ló máa lọ. báwo. gbogbo ọkọ tó ní kí n má ṣe ẹ̀mí ìdíṣẹ́ mọ́ mi ní kọrí mọ́ ti máa wẹ̀. màmá fi máa kí sọ́bẹ̀ dáadáa ó dáa. àlọ́ ti bọ́ ó ti late ó ti late kẹrù ẹ ó máa lọ ìsọfún ẹ ah, ó tọrẹ ní bí bí ìfẹyàwó ní tó ah, tó bá wọ tí kì í sọ ló ń tó tó bá ah, wù ẹ ṣe ló ń kọ. àbí onílà o ẹbí onílà o bí nílò bí nílò o. ó jẹ́ sílẹ̀ ó jẹ́ sílẹ̀ ó jẹ́ sílẹ̀ ó jẹ́ sílẹ̀. Wetin you no know, you go dey come say you sabi o wetin your power no reach you go dey talk say you fit do alabi o alabi e no wan rush e no wan rush e alabi o alabi e. alabi dìfẹ́ndọ̀ ló sọ bẹ́ẹ̀ ka pépà kó ka pépà kó mọ nǹkan tó ń lọ ní ìlú. Àlàbí defender ló sọ bẹ́ẹ̀. Tíbi ẹ̀rọ ayípa kẹta pépà Àlàbí defender ló sọ bẹ́ẹ̀. Àlàbí defender. Ah! Ẹ bá dìrà kẹ̀kà àdúpẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó lọ nílùú ṣe é fẹ́ rà. Mi ò ra pépà lẹ́nu ìjà rẹ̀. Mo máa tẹ̀ fẹ́ rí yín. Ṣé o lè o? Ah, ẹ gbọ́, wọ́n ní ẹ ti léyàwó yín kúrò lẹ̀. Ah! Ìyàwó mi olórí burú kú ayé àtọ̀run ní tipẹ́tipẹ́ tí mo ti lé dànù. kí ló dé. à wé lọ́mọ yóò fẹ́ pa mí nì. à àmọ́ ẹ rántí pé fúnra yín lè sọ fún mi gbà kan pé ìyàwó yín yàtọ̀ nínú àwọn obìnrin pé obìnrin tó fi ń tọrọ obìnrin nìyàwó yín. bọ̀dá mi ayé àtijọ́ nìyẹn. Hmm. bẹ́ẹ̀ ọmọ yẹn ní ìsinmi parí sọ̀rọ̀ kò dá ọmọ rárá rárá ọjọ́ ìbúkọ ayé àtọ̀run ni. oore kan ń bọ̀ fún mi oyè yín mo wá lọ sí church wọ́n ní kí n lè dànù kóore yẹn tí n bá lé oore yìí ò ní wọlé wá bọ̀dá mi lè gbà wọ́n gbọ́ nígbà tí mo sọ pé aláàfà pé àá kí ló dé ìyàwó mi nígbà tí mo dọ̀dọ̀ aláàfà yẹ kó máa yé ni pé kí n lé kó oore tó ń bọ̀ yẹn kò gbọdọ̀ bá ń lé tó bá bá ń lé oore yẹn máa oore yẹn máa pin ní ìlú ara bẹ́ẹ̀ ni bí ìtúgbà hàn gbọ́ yàgbé tí méjì bí ìgbà hàn gbọ́ mo bá tún lọ lọ ó ti lé babaláwo tí wọ́n ilé ẹ̀ tó ń gbé fájọ ẹ̀ báyìí pa ọ́ ní ẹ́ẹ̀ alábí ti fẹ́ǹdọ̀ kí ló ìwọ yìí ìyàwó ẹlẹ́dàlù kíákíá o oore tó ń bọ̀ yìí tó bá fi lè bá lé orin yẹn kò ní kò ní ṣẹ̀ṣẹ̀ mo ní ee tí mo délé báyìí mo ní ẹsẹ̀ ò balẹ̀ mo lè tẹ́tẹ́fẹ́tẹ́fẹ́. Ah, o ọmọ yẹn ò mọ oúnjẹ ṣe kò mọ náà dà kò mọ lẹ̀ gbà bó ṣe wáyé tó bá wà ní balùwẹ̀ tó bá ń wẹ̀ ó wọn máa kọrin ni. torí pé ó máa ń kọrin tó bá ń wẹ̀ òun lẹ ṣe lè dàrú. bó ṣe kọ Pasuma ọ máa kò ṣùpà ọ máa kó tọ́pẹ́ làbí ṣóhun nìkan ni tó bá tún wá wo tv tí mo fẹ́ máa wo bọ́ọ̀ báyìí á tún máa yasó pàá pò ó pé kí ló dé ìwọ nìkan tún ya só owó tv o tún ya só kí ló dé. oore kan wá ń bọ̀ òun lẹ́tọ́ fi lè dànù. bẹ́ẹ̀ni oore yẹn tó bá dé <laughs> ẹ bá mi ṣọpẹ́ oore ńlá ni <laughs> bẹ́ẹ̀ni bọ̀dá mi ẹ rà kẹ̀kẹ́ ẹ mọ̀ nǹkan tó lọ nílùú ìjẹ́ ti gbọ́ wípé ọ̀tún bá bọ́lá di amúṣan àwọn ní gómìnà gbọ̀ngàn state nísìnyí. ó ṣe àwọn onílà lọ ní. ó wà bí ẹ̀kẹ́ ká ó wà bí ẹ̀kẹ́ ká flypaper kò ka pépà kò mọ̀ nǹkan tó lọ nílùú flypaper kò ka pépà kò mọ̀ nǹkan tó lọ nílùú Alábí defender ló sọ bẹ́ẹ̀. pásítà ni mo ti léyàwó mi kúrò lẹ àbó òṣèlú kì í ṣe mo ti ṣe bẹ́ẹ̀ in fact <laughs> mo pariwo lé gidi gan ni mo tún wá parọ́ mọ ogun kan tí ò ṣe láyé mo parọ́ mọ bó ṣe mo lè dànù tèfètèfè gbá gbogbo àwọn ògbà ló ṣẹlẹ̀ mo parọ́ gidi gan mọ́ ni o so um, ìjọ tó máa kó wálé báyìí ní karamọ́ ó ti lọ ní tiẹ̀. mi ò sọ fún yín pé kẹlẹ́ ìyàwó yín kúrò. nílẹ̀ náà. tẹ bá rántí mo ní tẹ bá wish wish bá wo wish bá wo wish wish wish kí ni o tẹ̀ ní wish ó ní kí n léyàwó mi kó lé tí wọ́n ti lé e kó lé ìwọ́n dẹ̀ máa kó wálé mo ti ṣe bẹ́ẹ̀ náà mo tún pa ọmọ ọmọ yẹn nǹkan tí o ṣe. bọ́lá. yes dear. yeah. ta ni ẹ. ọkọ mi. ṣé o lọkọ ni. mo lọkọ. o sọ pé o lọkọ náà. ẹyin náà béèrè lọ́wọ́ mi bóyá mo lọkọ. ayiwo aṣọ máa o sọ fún mi pé o lọkọ náà o ti léyàwó mi lọ. Ah, ọkọ mi ti bá o. jẹ́ ìta ló wà. ìta mú wa. ta ni máa yẹ. Alábí the vendor tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀yẹn ni. ooo. Oh, oh má tó fẹ́ bá mi fẹ́ ìyàwó mi yẹn lélẹ̀ yìí. ẹ obìnrin ó ti ń dọwọ́ rú o kí ni ògbé léyìn náà oníkì líyà mi. ọ̀dọ́ ìwọ jáde nínú ìtorí mi yìí bó ṣe wò mí látọ̀gẹ̀dẹ̀ lọ mo jọ ẹni tí ò tí ì nìyàn kọ àwa wí tọ́ ọ ní pé mo ní kí n kókó léyàwó ẹ̀ tí bá ní kó tọwọ́ bọ̀ náà ṣe máa tọwọ́ bọ̀ náà ó pòónú àgbàyà. èmi ti ń lọ ibi tí mo lọ bá ṣe jẹ́ màá pè ẹ́ Mr. Alabi divendo àbí bọ̀bọ̀ tó ga ìyàwó mi lélẹ̀ o ó dẹ̀ ti lọ́kọ as you can see. all bàjẹ́ má kú sí ibà. àmì ah, nígbà mi ni màá kú sí. ẹ bá kú sí ibà máa sí sí ibà èmi ni màá kú sí àmì nígbà mi nígbà mi nígbà mi nígbà mi nígbà ah! o ah! eh, ìyàwó mi ti lọ kúrò nílé mo ti dé mi ó wà ti lọ. Alabi vendor, your wahala tie rapper be the vendor, your palava wey face kapu o. Oh. Hey, be the vendor, your wahala tie wrapper. be the vendor, your palava wey face cap. Wetin you no know, you go dey talk say you sabi. Wetin your power no reach, you go dey talk say you fit do. Wetin you no know, you go dey talk say you sabi o. Oh wetin your power no reach you go dey talk say you fit do alabi o alabi e lọ́wọ́ rọra ṣe lọ́wọ́ rọra ṣe alabi o alabi e. defender olówó rí ẹ. Ah, ìyàwó mi báwo ni ìjọ ń dúró náà má dùn sí mi mo wá bẹ̀ ẹ́ ni ìjọ ń dúró náà hmm? hmm? má bínú sí mi nǹkan tí mo ṣe fún ẹ ìfẹ́ inú mi kọ́ ìfẹ́ inú mi kọ́ èṣù ni èṣù ni ọmọ yẹn ti gbá ìyà tàn mí báyìí gbá ìyà báyìí òun ló fi tàn mí mi mọ̀ pé ó ló ń pa fún mi. ẹ gbogbo ẹ sọ̀rọ̀ Alábí Alábí. máa fi dìfẹ́ndọ̀ sí jọ. Alábí dìfẹ́ndọ̀ eh? ah, dìfẹ́ndọ̀ yẹn náà ló ń dẹ́ láàmú ọpọlọ ẹ ò fi ṣiṣẹ́ so ìwọlé wá síbi báyìí kó máa wá bẹ èmi ah, Alábí ò ṣe mí o. a ah, mú ṣe ẹ. ó ṣe mi orí ẹ ti dàrú ni torí ò bá dàrú ìwọ Alábí àwọn bí àṣírí ẹ ti padà tù gbogbo ìlà wa ti gbọ́ ṣebí torí ọmọ aláyàwẹlẹmọ yẹn ọmọ aláyà kàbìtì ìyẹn lórí látọ́ lọ́wọ́ fẹ́ ṣe fún ẹ wo bí o ṣe mí o. mo ṣe àṣepọ̀ ọmọ yẹn ti iná kọ nílé ó ti má rí ó ti má rí. torí ọmọ láyà kàbìtì yẹn ìyẹn ni orí ńlá tó ń bọ̀ fún wọn tó fi ní kó o lé mi lé ah mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wo bí kání ò lé mi ni ó yẹ ṣe oore ńlá tọ́lọ́ ń ṣe fẹ́mi náà ó yẹ ṣe kọ́ lọ́ọ́ má ṣe. ọlọ́run ṣòro fún ẹ. gidi ah oore wẹ̀rì mọ̀ oore kàbìtì wo bí ó pọ̀ ju tiẹ̀ lọ ẹ níbo ò ń bọ̀ o fẹ́ súnmọ́ mi àìwọ́gò òòjẹ́ ṣe bẹ́ẹ̀ níwọ̀ olè ọkùnrin. ìwọ ìwọ alábì olè olè ojú kò mú hmm. òlò gbogbo ọkọ tí mi lára rí mi mọ bẹ̀ sẹ́ ọgbẹ́ni kúrò bí kíni kíni ẹ̀sẹ̀sáìsì ló ń ṣe òòṣẹ́ ẹ̀sẹ̀sáìsì ni wọ́wọ́wọ́wọ́ má bínú yẹn ń bí bínú ó yá dìde dìde dìde dìde dìde dìde dìde alábì wá wo bí ìbàyí dáadáa kí lè jẹ́ first and the last time fún ẹ tó tún máa kọ géètì inú ilé jẹ́ kí n kàn. tí n bá jẹ́ pẹ́tẹ́ tí n bá gbọ́ pẹ́tẹ́ ẹsẹ̀ níbí máa pariwo lé ẹ ó yá alele. máa pariwo lé lé ẹ o. yé yé yé yé yé. Ah! mímú kékeré fún ẹ báyìí ló gbà báyìí báyìí ni kò gbà báyìí. olè ọkùnrin olójú kòkòrò olè ẹ rí ẹ bó ẹ rí ó lẹkùn méjì ó pọ̀ fún méjèèjì tí bá tún rí ẹbí báyìí wàá rí olè eléyà káwọn ọkùnrin tó kọ ẹ lọ́gbọ́n olè ọlọ́run mà dúpọ̀ mà gbogbo fọ́lọ́ ẹ̀mí o ó lè wà bí. Alabi, your wahala not too much. Hey. Alabi the best. Your palava wey face cap, oh, Hey, I'll be the vendor. Your wahala I'll be the vendor. The palava wey face cap. Wait till you no know, you go dey talk say you sabi. till your power no reach, you go dey talk say you fit do. till you no know, you go dey talk say you sabi Oh wetin your power no reach you go dey talk say you fit do alabi o. báwo ni ṣáájú wa. Ah! báwo kú <laughs> ajé ò wọgbà o in fact ajé ò bùgbà jẹ rárá ibi tí mo tún rìn délé ni pẹ̀lẹ́sẹ̀ mi kí n tó rí pépà méjì ta lé ni ikú mọ́ọ̀tún báyìí ó bọ́ sí tòsí. ọ̀nà àti sùúrù náà. Eh, ajé ò mọ̀ wá àmọ̀rẹ́ tí wàá ṣe èmi kú mọ̀ pé eh, bá ò bá kú ìṣe ò tí ì tàn ń dé èèyàn lù yìí hmm. ń ní láárí. àmì àtẹ̀mí náà. bẹ́ẹ̀ ni mo mọ̀ dájú ṣáká ni eh, mo mọ̀ hmm. torí ẹ̀dá tí ò bá mọ bí ẹgbẹ́ ti là èrè ló máa sá kú èmi ò sì ní sáré kú torí mo ti wọn bí ẹgbẹ́ mi ti là. àmì àtẹ̀mí náà. ó bá kú ìṣe ò tán á dé èèyàn láyé wa. Hmm. ẹ bá mi rà kọ́nà pépà yìí. pépà níbà jẹun ló kọ́ ló ń ra pépà. aago méjì ọ̀sán ti lù mí ètí ìjẹ oúnjẹ àárọ̀ oní tó ń ra pépà bí n bá rówó kan ṣe oúnjẹ kọ́ ní jíjẹ. bí yóò bá tilẹ̀ jẹun àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí tí wọ́n ń sọ tí mò ń gbọ́ ó wà ní pépà yìí. Hmm. ẹ̀mẹ̀ tó ń tán pè ní Jídé Kòsọ́kọ́. ṣé ń ṣe tíátà. ẹ tún ṣe tíátà eh. wọ́n ti nominate fún mínísítà eh. àná ló ṣe screening ní House of Assembly gbogbo ẹ̀ ní pépà yìí wà ń bẹ̀ tẹ́ bá ra pépà yìí ẹ máa kànú ẹ̀. ó lè jẹ́ mínísítà àwọn òṣèré náà ni iṣẹ́ náà ni ó dáa wo o mọ wise fm. ẹ máa ń gbọ́. wise fm. gbogbo ìròyìn tó ń sọ ìpárápátá ni wọ́n máa sọ ń bẹ̀ dákun kí mo wá dààmú fún oh. gbogbo ẹ̀ náà máa sọ. wise fm. Mm -hmm wọ́n ń gbìyànjú ṣùgbọ́n ṣáà wọ́n tún bọjà jẹ fáwa náà tá à ń ta pépà. báyìí ni wàá ti máa gbọ́ wọ́ọ̀sì fm ni. sọdọ́rọ̀ kan ṣáà ìra pépà. wo ajé ò wá. Ah, ajé á wá. a ṣe o bàbá. báwo kú ìṣe ò tán. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ṣe o. bá a ti ní kí téèyàn má dáa. ó dáa báwo kú. iṣẹ́ ò tán. báwo kú. iṣẹ́ ò kú tán. iṣẹ́ o. alábí dìfẹ́ndọ̀ ọkùnrin mẹ́ta of Chelsea fẹ́ràn Chelsea bí nǹkan ó yẹ káwọn footballer Chelsea àbáwọn tó dálẹ̀ kan ó yẹ kán ti wá nǹkan ṣe fọmọ yìí Chelsea Chelsea. wetin you no know you go dey talk say you sabi o. ayé mi ò àánú àánú ah, o eh, ẹgbà mi mo fọmọ ìgbà mo ṣòro wá ẹgbà mi o àánú ah, ah, tèmi eh, bá mi láì tèmi bá mi o tèmi bá mi o yé. Yeah wà gbọ́dọ̀ dáyé bó mo fẹ́ gbàlà yé mi ẹgbà mi. àánú o ayé mi mo máa ṣe kọ́ ẹgbà mi o tèmi bá mi o yéé ayé mi o bó ṣe rọ wa o ọmọ ṣe rọ wa o yanu. Bọ̀dọ́làbí. Bọ̀dọ́làbí. Àánú ìmọ̀ owó ẹgbàá mi. Àánú. Ọmọ yín. Ọmọ mi. Kí ló dé kí ló ṣe ìbúlò wà ìbúlò lọ? Àmọ́ lọ pọ́n mi ní bájú kó jókòó déwèé mi ojú ta. Mo déwájú ta ń bá mọ́tò mi ṣé ti wo báyìí báyìí kọ́ báyìí kọ́ ìgbà yìí kọ́ gbogbo ẹni mo ti wo mo dá báyìí kọ́ gbogbo ẹni mo ti wo. ẹ já wa lọ́wọ́ ẹ̀ bóyá máa rí ẹ já wa lọ́wọ́ ẹ̀ máa rí ọmọ ara mi máa rí àánú o àánú ètò ẹni a máa rí a máa rí àánú àánú o àánú. Ah! mo dá o tẹ̀mí bá mi ẹgbẹ́ mi ó gbogbo àdúgbò ló dá o. àánú ah! àánú o àánú ah! ah! bọ́dá láti bọ́dá láti àánú àgbogbo àdúgbò ló dá yìí. ẹja lọ báyìí ẹja lọ báyìí ẹja lọ báyìí ẹja lọ báyìí. báòkù. àlàbí dìfẹ́ndọ̀. báòkù. ẹni tó bá ń bẹ láyé tó bá wà lálàáfíà kò ní tọ̀hún ò bá ikú ìrìntì. bẹ́ẹ̀. báwo ni ibo ló wà lọ láti gbó wa. wà á fẹ́ lọ sí wọ́n tèmi màá nì. àwọn tí wọ́n ta ẹ́ pààpù tí wọ́n san owó bẹ́ẹ̀ sí wọ́n fún wọn ní ẹ. kí lẹ́yìn ṣe ládùúgbò yìí ẹ wá kéèyàn ni. <laughs> ìtọ́lọ́wọ́n bá ṣe ìṣìlélẹ̀. ele ilele. èmi lọ́lọ́wọ́n bá kọ fún mọ́tò yìí kọ́. ìkẹta nínú àwọn mọ́tò tí mo ní. ó ti yé mi báwo lẹ ṣe wá ṣe. àánú ni. àánú ni. àánú ni wo téèyàn bá tẹra máa dùn à tó dẹ̀ ti ra àánú ó ti parí. àánú. gbogbo inú ilé mi kìkì àánú ni. àánú wà nílé yìí inú ilé tí mo wò yìí àánú ni mo fi ró bó ṣe wà yìí ọpẹ́lọpẹ́ àánú lára mi àánú ni bó ṣe wà yìí eh. tẹra má dùà tó bá ti tẹra má dùà wà á ràánú tó bá dẹ̀ ti ràánú òkè ìṣòro ẹ ti di kíni ó ti di pẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀ tó mo máa sọ fún ẹgbẹ́ hmm. yẹn ẹni tí ò mọ bí ẹgbẹ́ ẹ ti là. masaku hmm. ah. ah. ṣùgbọ́n tó bá ti lè ràánú ó ti parí. lọ́ọ̀kan ṣe àánú wà nílé yìí. Ah, àánú kú ilé mi rẹpẹtẹ. o ti yé mi. o ti yé mi alo ẹ gbàfà ah, eh, lọ́tẹ̀ mi kò sí ẹ àwọn lọ́tẹ̀ mi alọ́tẹ̀ mi. báwo kú. ẹ ṣe ìtàn. Ah, you no know, you go dey talk say you ah, sabi o. Oh. Wetin your power no reach, you go dey talk say you fit do. Alabi o. Oh. Nǹkan tí mo ṣe ni òní kẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sáré kí n máa bọ̀ sọ̀rọ̀ àlà. Iṣẹ́ ẹ̀yin ò bá lè sọ̀rọ̀ àwọn èèyàn kan ló ṣàrùn yín wá because kò yé mi kí ni tí mo alábí ah, fẹ́ lọ gba àbúrò ráyè mi àbúrò ráhàn ọlọ́pàá mi ìmọ̀ ni mo ṣe tán wá ká mi mọ́lé mi. èmi èmi mo lọ pè wọn kó má arrest yìí. Ah, kí ló dé. àánú tẹ ẹ gbé sínú ilé ọmọ ọlọ́mọ tó ti ń wá láti jọjọ́ yìí tẹ́ ẹ fi ṣoògùn owó tẹ́ ẹ kọ́ ọgbà dúró ilé yìí tẹ́ ẹ tún ra mọ́tò yìí èmi ni kó má arrest yìí bẹ́ẹ̀ ni. èmi fa àánú ṣoògùn owó. Um, ẹ má bínú o ẹjọ ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ń wá ọmọ àánú yẹn. mo gbọ́ wọn náà wà nù. ló wá sí station wa tí wọ́n ṣàlàyé fún wa pé ọmọ tí wọ́n ń wá yẹn pé ọ̀dọ̀ yìí ni ó wà ìyẹn la fi wá arrest yẹn. ẹ mà ní rákòbá ẹ mà ní rádàbá òun ló pàdé mi tó rí mi tó ní à báwo ni gbogbo eléyìí ṣe jẹ́ òun àánú ni mo rí gbà o ẹni tí mi ò ro kàn kó lè ṣe mí láàánú òun ló ṣe mí láàánú o olóyè sílẹ̀ Alexandra ṣọba lójú owó díẹ̀ gbà àánú tó ṣe mí ilèmi náà fi kó nǹkan jọ kó tó di pé mo fi ṣe tó tó yìí o àánú ni mo rí gbà o àánú àánú ilé mi o àánú ni mo rí gbà o àánú tí mo rí gbà ilèmi náà dọ́gbọ́n sí mọ́ra mọ́ra wọn tó fi dòun o ní tí mo bá sọ nìyẹn mi ò ní mo láàánú kankan nulẹ̀ o. ok ok kò sí wàhálà kí ẹ dìbò nǹkan tẹ ẹ sọ yìí tẹ bá dé station. ẹ ọlọ́run ti ṣe o a ti rá àánú ọlọ́run ti ṣe wa ti rí o àwọn ah, ti rá àánú àánú wọ́n ti láàánú o wọ́n ti rí wọ́n ti rí wọ́n ti rí ọlọ́run ṣeun wá. Ah! Eh, ṣé àánú tí wọ́n sọ pé wọ́n wáyé lẹ́sọ̀ pọ́n ti rí. bẹ́ẹ̀ ni sà òun náà ni. Ah, betmai nǹkan tẹ́ ẹ sọ fún wa ni pé ẹ rí wọn nígbà tí wọ́n mú àánú yẹn wọlé tó fi ṣètùtù. Eh, ah, fúnra wọn ló fẹnu ra wọn sọ fún mi wọ́n ní pé àánú ó wà nínú ilé àánú ló yẹ káwọn kọ́ gbogbo táwọn tún ra mọ́tò yìí wọ́n sọ fún mi ọ́fíìsà. ok kò ṣe pé bóyá ẹ rí wọn gangan ẹ kàn ń hmm. imagine ni. ẹni tẹ́gbàjọ́ tẹ́tẹ́lájọ́ mu gàrí tó wá ń jẹ tọ́kì ní ìsìn yẹ ká fura sí i. ok kò sí wàhálà ẹ kàn wá fún wa ní wrong information ni àbí. orí ah, bẹ́ẹ̀ o. ẹ tẹ bá dé station nǹkan tẹ́ ẹ sọ yìí ẹ tún máa tún sọ. ọ́fíìsà ẹ ọlọ́pàá ẹ jọ ó máa bá wa dé station nìkankan tẹ bá gbé dé station mo máa bá dé court màá rí i pé wọ́n dá ẹjọ́ fún kí n tó padà lẹ́yìn toró bà lórúkọ jẹ́ ni mo rẹ́dì láti ná gbogbo nǹkan tó bá máa gbà fún ẹ ah, ah, olóòṣì tó bá jólóòṣì tẹ́lẹ̀ náà kò lè ní láárí táyé máa fi parẹ́ toró lórí burúkú ayé àtọ̀run wọ̀ ni ó dẹ̀ ń bà mí lórúkọ jẹ́ a ò ní jẹ́ èèyàn. kò sí wàhálà kò sí wàhálà ṣé bí mo lè gbé mọ́tò mi. mọ́tò wa wà dà. yọ̀ọ́ yọ̀ọ́ sínú ẹlẹ́ṣẹ̀. your wahala no too much. Alabi. Your wahala not too much. Hey. Alabi the vendor. Your wahala tire pa. Alabi the vendor. Your palava we face cap. Oh. Hey, Alabi the vendor. Your wahala tire pa. Alabi the vendor. The palava we face cap. Wait till you no know. You go to talk say you sabi wetin your power no reach you go dey talk say you fit do. action. ra pépà kó kẹ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú <laughs> bọ́dà ni ẹ ra pépà kẹ kẹ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wọ́n sọ bí <laughs> ẹ ra kẹ kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wọ́n fi yín kọ́ ráìbà kó ka pépà. Alábí di vendor. Ah, ọkùnrin rẹ̀ ké sí i. ṣé ẹ tà. Ah, <laughs> mo ta o ká má parọ́ mo ta gidi gan ni. <laughs> Ah. ṣé ilé àárọ̀ ìgbà tí mo ń lọ ẹ bu ajé lé mi lọ́wọ́ báyìí mo dẹ̀ ta mo tà mo tún tà ẹ wò inú pépà tí mo kó dání ẹyẹ kan tó kù lélẹ̀. ọlọ́run ló máa jẹ wa kò ń ṣe èèyàn. ọlọ́run ni àti pé ìfẹ́ ìfẹ́ yín tó wà lọ́kàn mi tó wà lọ́kàn mi òun ló tún jẹ́ kí n tún tà báyìí bẹ́ẹ̀ ni ah mo ta ó ah <laughs> olúwa ṣeun. <laughs> ah alábìdí mẹ́ńdọ̀ ó ga. ó kàn wá jẹ́ pé ah, inú mi ò dùn ni inú mi ò dùn rárá àti rárá. kí ló fà ẹ bá mi sọ̀rọ̀. inú mi ò dùn ó ọlọ́run hmm. ọ̀rọ̀ tí mò ń bẹ ẹ sọ láti jọjọ́ iná ni bí kò jẹ́ ká máa fẹ́ra wa tó sọ pé rárá o ìwọ ò ṣe o kinní kan o ṣe kinní kan tó lè bá dé mi ò sí lọ́sọ̀ mo fi ń ṣeré ni mo mì ní ẹ̀mí ìṣeré. kò sọ̀rọ̀ mẹ́ gbójú mẹ́. Ah! Ah, má yẹ kí n gbójú ó sọ fún mi kí ló fà á tí kò fi sọ́nà bẹ̀. jẹ́ kí n mọ̀ wá. ó ti lọ́kọ tèmi. ọkọ bíi ti báwo ọkọ ló jókòó yìí ọkọ rèé <laughs> lẹ́yìn ọmọ kò tún sọ́mọ mọ̀ ọkọ rèé mo tún níṣẹ́ gidi lọ́wọ́ pépà ni mò ń tà jẹ́ kí n fẹ́ ẹ̀. jẹ́ kí n sọ fún ẹ ọ̀rọ̀ tèmi àti ẹ ọrùn ṣùgbọ́n ìlàpàrọ̀ ń sí. Ah, ah. bẹ́ẹ̀ ni. Ah filẹ̀. alábí di vendor. ẹ ọkùnrin ló ní kò ṣeé ṣe. jẹ́ kó ṣeé ṣe. kò ṣeé ṣe mẹ́nu kúrò bẹ́ẹ̀. gírígì fi ṣe yín lálejò. olólùfẹ́ mi ni ẹ nǹkan kí nǹkan tó bá fún mi ni máa fìfẹ́ gbà ni mo dẹ bójú oúnjẹ ni o bójú omi ni o kódà kójá yóò pàlọ́ jálé mi lọ́gbà pé nǹkan àlejò lélẹ̀ máa gbà torí mo nífẹ̀ẹ́. ó dà ṣé soft drink ń ta. anything ó wà okay màá fìfẹ́ mú màá fìfẹ́ gbà. alábí di vendor. ọkùnrin ló ké sí. Hmm. alábí di vendor. ọkùnrin ló ké sí àgọ́ ah. mi ló máa dájú jọ̀wọ́ rọra ṣe. jọ̀wọ́ rọra ṣe. mo máa wá ń ṣọ́ọ̀bù kí wá ni kí ìyàwó yín bá yín ṣe ilẹ̀ báyìí. màá máa retí ọkọ mi èdè gbà mí lọ́wọ́ bọ̀bọ̀ alábí yìí òun náà ló tún ń pè mí yìí. ọkọ wife mi dábẹ́ náà ṣé ẹ̀yin ò sọ fún pé lọ́kọ ni. gbogbo ẹ mo ti sọ fún o. ìjọ máa sọ̀rọ̀ kò sí wàhálà òun sánjọ́ yẹ síwájú ni ṣáma bàjá tó bá ti rí máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀ tó ti yẹ bá ti ń gbé fún ẹ sáwọn abẹ ìwọ ni kò kàn má kàn ṣe mistake ṣe báṣabàṣá. Ah, ah, ṣé ẹ mọrú ìyàwó tẹni ni. kò sí wàhálà fílẹ̀ kò sí wàhálà nǹkan tágbàlagbà ń jẹ́ wọn náà jẹ ni ṣé mo lè máa lọ. ẹ lè máa lọ bọ ẹ má pè ṣá o. ẹ kí wàá lẹ́bi. okay all right. Yeah. Yeah. Ah, kí ló dé báyìí. ara ò kì í sáfara. n kí ni. <laughs> ọ̀rọ̀ mo sọ fún ẹ pé kò stop ẹ kò sọ̀rọ̀ àwọn ọ̀bẹ mo lọ́kọ̀. ọkọ ọlọpẹ tó bẹ ju ti wáyé lọ. Ah mo kápẹ́ ò sí wo mi mo níṣẹ́ gidi lọ́fíìpà ni mò ń tà lára dúró sí fíjà rẹ ìní tó ń lera báyìí owó wà owó wà nílẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ jókòó ẹ káàbọ̀. Oh, fine sir. ṣé wàá pa ló ṣẹlẹ̀ ń bì yín. alálẹ́. alábí the vendor ti máa ń sọ fún yín yẹn oh Alábí ti fẹ́ndọ̀ <laughs> ìwọ ló ń dá ìyàwó mi láàmú ó dẹ̀ ló ń sọ fún ẹ pé òun ti lọ́kọ ọ̀ síbẹ̀síbẹ̀ náà ọkàn rẹ̀ pé òun dá láàmú ni kí ló máa ń ṣe èèyàn lòun lọ́kọ òun dá láàmú àti pátá tí ń tó àbọ̀ ni mo ti ń rẹ mo ṣe ń fọwọ́ gbé ìyàwó mi báyìí ìyàwó tèmi ṣó mọ̀ pé ìyàwó fi sàmì màá jẹ́ kí ìyá tiẹ̀ tó máa jẹ kó ṣẹ́pẹ́rẹ́ kó lè káwọn ẹgbẹ́ tó kù lọ́gbọ́n. ẹ má bìí sà. ọ́fíìsà wọ́n bá mi fi àjẹ́ ráńpẹ́. tó bá kiri bẹ́ẹ̀ lọ orí ẹ̀ ta orí ẹ̀ ta ẹ̀ bí dada. vendor. Ah, ẹdú ẹdú ẹdú kí Kilo se, ewu tún ní tọwọ́. Ah, ò gbọ́ ni mi ò gbọ́ nǹkan kan hmm. accident ni àwọn ọlọ́kadà àbòkí yẹn ni olóògbé mi ṣubú tó gbé mi báyìí ṣó láì mọ́lẹ̀ báà kúrò kó gbọ́ ni ah, ẹ pẹ̀lẹ́. mi ò gbọ́ ẹ ah, pẹ̀lẹ́. o ṣe ẹ wọ́wọ́ ó máa máa dùn yín. a bá ń kí o tẹ̀ ń ṣe bí ọmọ yìí kéré. ó dùn mí. Oh. Ah, ẹ pẹ̀lẹ́ ah, ẹ dúró ẹ dúró lágbóró ọlọ́run á dáwọ́ lé yín á jẹ́ òtẹ́sẹ̀ kú eléyìí ẹ̀ ní bá a lọ. àmín àmín ah, ẹ pẹ̀lẹ́ bọ bọ̀dá alábí. alábí dìbẹ̀ndọ̀. ẹ mú un tẹ ló. ṣe máa gbóòtọ́ irọ́ bá yé yín jẹ o. kí ló rí o. àjẹ wèrè gan mọ̀ gbogbo tó ṣẹlẹ̀ sí táyé ń fi àwa ti gbọ́ o. ọ̀ oh, ìyàwó ọ́fíìsà kan ló ń ṣe kúbẹ́kúbẹ́ tẹ̀ǹtẹ̀lì tọ́wọ́ ẹ̀ tó báyìí tó rá àwọn ẹrú kó ṣe ṣe báwọn náà ṣàyè yín báyìí àwọn èèyàn kan wá ṣẹ̀ mí wọ́n ṣe nǹkan tó dáa ó yẹ kán jẹ́ pé ibi ẹgbẹ́ ojú yín báyìí kó gé báyìí aka yín kan kó yọ ṣé bẹ́ẹ̀ ẹsẹ̀ lẹ́sìn fi ń wọ kọ̀kọ́ ṣù ó yẹ kó ẹsẹ̀ kan kó ti lọ dànù iṣẹ́ pépà tẹ̀ ń ta ẹ fèsì ẹ̀ mọ̀ ẹ lọ́n ṣe ṣìnà orí burúkú kiri tó lè gbé yín débi kankan ẹ wo bí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni eléyìí gan kò tiẹ̀ dá ẹ tí ì rí nǹkan kan dey play. ẹjọ ẹkọ ẹjọ ẹkọ torí tiẹ̀ mo ń lọ bá àtẹ́rẹ́ mi lọ báyìí ni màá lọ nísìnyí. wetin you no know you go dey talk say you sabi wetin your power no reach you go dey talk say you fit do. Hey, Alabi, Allah no too much. Alabi the man, Allah tie rapper. Alabi the man your palava wey up o hey alabi the vendor your wahala tie wrapper alabi the vendor your palava wey face calm wetin you no know you go dey talk say you sabi wetin your power no reach you go dey talk say you fit do wetin you no know you go dey talk say you sabi o. Oh your power no reach you go go talk say you fit do. Alabi ooo Alabi ee. àkọ́kọ́ mi rè é irọ́ ni o báàgọ́ ọkọ mi. ìyàwó mi ẹ̀kọ́ yọ mẹ́ta. báàgọ́ ọkọ mi. ìyàwó mi ẹ tiẹ̀ láìkí wa mọ́ àti fáìpò oh wẹ̀. òkè bí ló jẹ́ ká rókè ọ̀hún. ìyàwó lè kàrẹ́ oh. ẹ̀gbọ́n mi kọ̀. ó ti ń yálè. ẹ̀gbọ́n mi máa wà ní ṣọ́ọ̀pù tiẹ̀. Oh, lóríkà ó wà níbi iṣẹ́ tó ti ń ṣe wàhálà tó ń fa ọ̀lì mu ah, nídìí mẹkáníìkì ẹ̀. mo ti pinnu àwọn apinnu báwọn náà kò lọ náà. ẹ mọ̀ pé òun yára gbé kọ́ọ̀tù bá ti ń ṣiṣẹ́. ǹdẹ́sí ah, mi ní ṣèké mọ́ mo ti ní mi ní ṣèké bó. àbọ̀ kọ́ ìyàwó mi. ó tún sọmọ ó sọmọ ó sọmọ. mo láì kaṣọ yín gan. wọ́n wá ń kọ́kùnrin mọ́ra òkè máa ṣèké lé máa ṣe. yàgẹ̀ mi wúkú fẹsẹ̀ kan dọ́dọ̀ wọn gbà yẹn. à ah, rárá o ẹ máa mú nǹkan kẹ́ tó lọ. Ah. àyè lè lọ bẹ́ẹ̀ kí n má gbọ́ ìyàwó ìrọ̀lẹ́ pa bọ́ọ̀bù ọkọ mi. alábíyé alábíyé. ó là ń ṣe lọ́tún tó ń há lójú ọ̀nà yìí ìlẹ́rìíkà. Alábí fẹ́ndọ̀. Hmm, ìlẹ́rìíkà ìlẹ́rìíkà. jagunlabi. ẹ eh, èmi nìyẹn ilé ìṣẹ̀lẹ̀ nìyẹn. ah ìwọ olúwa ṣeun ìlẹ́rìíkà. ìlẹ́rìíkà. Hmm. Ah. ìlú ìṣẹ̀lẹ̀ ṣé ọkàn jẹ lówó ni. wọn ò jẹ mí lówó hmm. ah, ìwọ ni mo wá rí i eh, ah, mo fẹ́ sùn kọ̀kọ̀ fún ẹ sí kò dára kí mo ṣe kè fún ẹ báyìí. sọ. ǹjẹ́ wọn kì bó ṣe wà yìí bó ṣe wà bẹ́ẹ̀rẹ̀ advocate tó ń ṣiṣẹ́ tó yìí ìyàwó ẹ kò mọ̀ fún rárá. ìyàwó ta ni. ìyàwó tiẹ̀ o tún béèrè. Ah. Ah. ṣé n kò ṣe ṣá. kókò ṣe ni mo wà pa ah, mo wà pa. wọ́n ṣe ẹ̀kọ́ ń lọ ni tí mo ń lọ báyìí mo tún padà ni mo á wọ̀ kan báyìí. ìyàwó lédè kàrẹ́. mo rí i pé òun gangan ni. ìyàwó ẹ pẹ̀lú alẹ́. ìyàwó tèmi. bẹ́ẹ̀ ni ìyàwó ẹ alẹ́ tí mò ń sọ ewu agbada onírúgbọ̀n ló wá tẹ̀lé ọmọ ọjọ́ kẹlẹ́ kẹlẹ́ ó wọnú ilé bó ṣe ń dìmọ̀ràn báyìí gbàgà mo ní. ibo ni yéé ìkúra ibi amọ o ìyàwó ni gàlọ́ ń lọ́mọ báyìí ó sọ ya mo wá súnmọ́ wọn mo súnmọ́ wọn mo súnmọ́ máa tó pé wọ́n máa tún kí tira wọn ìmọ̀ àbúrò ayé bàjẹ́ o ìyàwó ni gàlọ́ kí sí yìí o. ìgbà tó tún wá yá wọ́n tún wá yọ́kẹ́lẹ́ wọ́n wọlé èmi náà à ń tẹ̀lé wọn lẹ́yìn kọ̀ọ̀kan bá ṣe wọlé báyìí mi kàn rí wọn mọ́ ni nǹkan tí máa gbọ́ ni pé stop it i like it. stop it i like it stop it i like it mo wá ń give it to me give it to me give it to me give it to me. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́jà yẹn jọ kàn ṣe é kò ṣe é dáadáa ìyàwó tèmi orí òkun apá. bó o ṣe lè ṣìyàwó ẹ wọ́n ṣe bẹ́ẹ̀ o oorun yàwó ẹrùn kùnrùn ó fọ́nfọ̀kúfọ̀ yéé. ẹ balẹ̀ náà ibo ń sọ̀rọ̀ fún mi ni ibo ni ó rún fún ọkùnrin ìyàwó tèmi ò jẹun tó ń sọ yìí bóyá nǹkan kan ju omi ló yà sí. Ah, mi ìpàwọ́ fún ọ̀tọ́ ni mo sọ nílé. máa lọ lọ sin ọ tó jẹ ló. o tọ́ ni kí ni yẹn o dábọ̀ dábọ̀ sáré. inú rẹ̀ dáadáa. ilé nìkan. ẹ̀wọ̀n fọ̀fọ̀ kó yàwó ikó. inú rẹ̀ dáadáa. ó má dàbí ọ̀níṣẹ́ gidi lọ́wọ́ o. màá sọ pọ́lọ̀ tó ń sọ yìí bóyá ọ̀rọ̀ òwe ni kó jẹ́ pọ́lọ̀ ọlọ́gbọ́n o àmọ́ ìyàwó tì mí. gbọ́kùnrin wálé wọn ń lọ́mọ́ra wọn. níjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀ ọlọ́kadà yìí. bó bá dé máa ṣe sùúrù. Alábí o Alábí e lọ́wọ́ rọra ṣe lọ́wọ́ rọra ṣe. màjẹ̀ báwo ni ẹ káàbọ̀. Ah, báwo ni wọ́n dé. Ah, mo àti ṣe díẹ̀ tọ̀ ti dé èmi gan mo ní kán dúró kí n fún wọn lóúnjẹ kó tó di pọ́ bọ̀ lọ ní ọ̀dọ̀ yín. Ah, kí ni tí bọ̀ kó pa ṣọ́ọ̀bù rẹ mi. mo tún pe nọ́mbà yín pe nọ́mbà yín gan mo tún send message sí yín gan. fóònù mi eh, mò ń dọ̀ ìfọsọ́mà kan ni èmi gan tiẹ̀ ti sọ bẹ́ẹ̀ mo nítorí àkọsọ́wọ́ tó máa ń disturb yín ẹ máa ń pa fóònù ah màdà kí ló dé kí ló ṣẹlẹ̀ igi rè lọ́wọ́ yín. yóò ní òkúsọ̀ kan. wọlé mọ́tò ìṣá mo ní ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ni sà wíwá tí mo wálé gan mo tẹ̀ wá rí fọ̀rọ̀ tó wà important ni sà eh. bẹ́ẹ̀ ni sà. ok ẹ jẹ́ kí n excuse nígbà yìí kémi lọ́wọ́ aṣèkọ́ tí mo ṣe nílé. bàbá ọkọ mi ẹ pè tí mẹ́rin ló wà ṣé kò lè mọ̀ yìí nígbà mi kí machine tí mo ń ṣe kó rí pé mo kó mi báyìí kiri àbí já. Eh, ibi yìí náà mo jókòó sí ni mo ti ṣe machine kálábì tó dé. Eh, ah, ah, ah, ẹ gbọ́ ṣé kó jẹ́ pé làbẹ́ tí ń jalè nìyẹn ni. làbí ti múlẹ̀ mọ́ṣẹ́ nígbà tó ń tà. so mo mọ̀ wá tàn mí kó ìgbà ìkólẹ̀ kọlà gé maṣíìnì ni kò ta pépà mọ́ èyí tó ṣe yìí a mọ̀ pé ṣe nǹkan. ilé ẹ̀ nìyẹn. ilé ẹni tó sọ pé ó jí ọ̀kadà yín gbé òun lélẹ̀. alábíyé. yẹ ta ni yẹ. àwa ni à ń bèrè yín ta. o kì í bọ̀ o. Someone come out. Yeah, move. Lérìkà. Lérìkà ewu ìyẹn pọ́lẹ̀ ni ẹ. Ah! pépà lèmi tá èmi ń jalè ṣé bó mọ̀ ah! èmi èmi ah. ń jalè o pépà ni mo ta o. Mr. Alabi. Yes sir. Um, ṣé lóòótọ́ ni ẹ sọ fún Mr. Alẹ́ríkà pé ẹ rí ọkùnrin pẹ̀lú ìyàwó. bẹ́ẹ̀ni mo sọ fún pé mo rí ìyàwó ẹ báyìí pẹ̀lú ọkùnrin mi tó lọmọra wọn mo dẹ̀ kí mo sọ fún pé báyìí mo yí nǹkan tí mo rí ṣé mo jẹ̀bi. ẹ wo ẹ tó wà mẹyìn ṣé ẹni tẹ̀rí pẹ̀lú ìyàwó ni. òun gangan ni òun gangan ni ẹ wojú ẹ òun gangan ni òun ni. tàbí ṣé wọ́n ẹ dẹ̀ ṣúọ̀ pé ẹ rí ìyàwó yẹn àti ọkùnrin yìí nínú ilé tí wọ́n ń ṣe nǹkan tẹ̀ sọ yẹn. Hmm. ẹ má ṣe ẹn ẹ má ṣe ẹn ṣé lóòótọ́ ni ẹ rí wọn nínú ilé bẹ́ẹ̀. tó bá wà nù ilé ńkọ́ báwọn ló ṣe máa ṣe wọ́n á jẹ́ kó ṣe kí mò ń gbọ́ mo lè máa gbọ́ o ó yẹ pé stop it i like it stop it i like it. sọ́yìn pọ́lọ́ burúkú yẹn àbúrò tèmi wà ń wá sílé ó wá bá mi ṣọ́ọ̀bù tèmi oníyàwó mi gbálẹ̀ wálé ó lè ní ẹ. ó sọ fún bá àbúrò ẹ ni. ayé yìí máa bàjẹ́ fún ìkọ́kẹ́ sọ̀rọ̀. ẹ̀yà wèrè ni ṣé ẹ rí i pé ẹ gbádùn tẹ́ ẹ bá gbádùn bẹ́ẹ̀ tí wọ́n ní pépà lẹ́ńtà àyíṣà yín ò ká yín lára ni bí ṣe yín bá ká yín lára ni ẹ̀rín máa ṣe chochochocho káàkiri àdúgbò ẹ̀yin lọ sí workshop ọkọ mi ẹ lọ sọ fún wípé èmi gbé ọkùnrin wálé ọkọ tèmi jẹ́rìí èmi ó mọ̀ pé mi kì í ṣe oníradàradà obìnrin ẹ̀yin ẹ̀yin àhẹ́n so torí ọ̀kadà tẹ fẹ́ jí gbé ló yẹ kẹ dọ́gbọ́n kẹ lọ tán kúrò ṣọ̀ kẹ lè gbé ọ̀kadà yẹn gbọ́dọ̀ ọ̀kadà ọkọ mi wà o. ẹ wo ọfisa ìta ń sọ yìí àti pẹ́ẹ́jú mi báyìí pọ̀pọ́ ìgangan ni kẹ́ bá mú ó le kó tẹ́lẹ̀ bá ó lè lóúnjà o ó le ee mr ma tó bá dé ọ́fíìsì wa kó lọ máa sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ move. ìlú àkùbá òde ilé ìbáyìí tí wọ́n lọ. ẹ ẹ ẹ ṣàṣẹ mo lè máa sọ mí nílé oh. ká máa lọ. ó lè ó lè mí oníkótó. Alabi alana tuma Alabi di men alata irapa. Alabi the man, your palava we rap o. Hey, Alabi the vendor, your wahala tie rapper. Alabi the vendor, your palava we face calm. Wetin you no know, you go dey talk say you sabi. Wetin your power no reach, you go dey talk say you fit do. Wetin you no know, you go dey talk say you sabi o. Oh wetin your power no reach you go go talk say you fit do. alabi ooo alabi ooo. E. Alabi, your wahala not too much. Hey. Alabi, Alabi diva. Your palava wey face kapu o. Oh. Hey, Alabi the vendor. Your wahala tie wrapper. Alabi the vendor. Your palava wey face cap. Wetin you no know, you go dey talk say you sabi. Wetin your power no reach, you go dey talk say you fit do. Wetin you no know, you go dey talk say you sabi o. Oh. Alabi o. Oh. yao yao ya a. oyè máa dẹmọ nìyẹn ẹ ilé yìí. ọmọ òtẹlẹ ilé ìjáde. òtẹ kọ ọmọ àfojú di o. ilé ìkẹ ìwọ kẹ ọmọ ló jẹ sáwa. ṣóǹkà. jẹ kó kún jẹ kó kún wáyàn jẹ. yàgbà lọ́wọ́ ìta lọ́wọ́ ẹ. yàwùyàwùyà. gbọ́dọ̀ wí ni ẹ̀yin ẹ mú wa. èmi kó lọlé lónìí òun kẹ èmi máa kó ìlọ lónìí. àti ń dọtí nù àṣírí àṣírí. ó yá ọmọ yìí náà. ìmọ̀ ẹ̀kú pẹ́ńlẹ̀ jọ. ó yá ó yá ó yá ó yá ó yá. dàsára dàsára. Ah, èmi ti jẹ́wọ́ dáre. má jí kò má jí kò jọ kí ló ṣẹlẹ̀. èmi ò ọmọ òtẹ́lélé èmi ti jẹ́wọ́ kò lè jẹ́lélé ìkẹ́ èmi ti jẹ́wọ́ kìlọ̀ ọmọ mo ti jẹ́wọ́ ń tèmi o. ọtí bí ẹ táwa ti mọtí àwa ok ẹ fẹ́ bá mi ta káàdì. bábẹ́lẹ̀ mi jẹ́ ẹ ẹ dòdòdòdò njẹ́ o mọ̀ pé mo ti na wọn bí mẹ́ta wọn ti ṣubú wọ́n kọ́ ṣubú kémi tó para jókòó. yóò kàn mí ẹ̀ bá nẹni mẹ́wàá ẹ̀ máa tẹ́yìn bí ni ó yá. má fi yín pa o. lójú tiẹ̀ lórí ọtí. àwọ̀ ah. rí kó lè mọ̀ kí mo mí ìnáwó ni kó má ti rọ́ọ̀ṣì náà yẹ kó wí báyìí náà. ẹ ká lọ ten thousand. no títí bèè ti tó yàbẹ̀ láti báyìí títí bèè. kódà n kọ́kọ́ máa jẹ yín díẹ̀ díẹ̀ àbí. sùúrù má rọ́ọ̀ṣì yẹ kó pé o pẹ̀lú mi rè o tó ti rí. lórí kó pé. ọ̀ya kàkàkàkà. òun ni òun ni ó wà ń bẹ́ẹ̀. ṣé o mọ̀ kí wàá bẹ́ẹ̀ mo jẹ́ sá ìkẹ́ tó bẹ́ẹ̀. ọmọ mẹ́ta kan ti kó sílẹ̀ kan náà gbé o. àyìn ò ní mí nì. wàá wòrán ìtòhùn ò lè gbé màá gbé. final àti báyìí. yóò má sì gba final ìmọ̀ àkọ́ gbélé ilé. ok wàá bùtọ̀ lọ ṣe mí. ok kó o mọ̀ ẹ̀ẹ́ máa wòrán. ṣe máa fẹ́ bẹ̀rẹ̀ sí ní bu ní o. oya oya oya. yóò sùn. rárá sàn. ẹ̀ló à pọ̀mí ìnẹ́ gan ni. oya oya oya. mo fẹ́ ẹ̀pù ẹni o mo fẹ́ kó o mó lọ lé ni o. bẹ́ẹ̀ ni. ẹ̀ẹ́ mo tún gbó ń lé sórí kó tún lé sórí kó ń lé sórí kó tún lé sórí bó ṣe ń kún sórí kó bó ń kún ni wàá jẹ mí lówó wọn jẹ mí lórí àbí kí ni kàn sí. kọ́mọ́dà yẹ kí mo ṣòdòdó àbí kí kún dà sílẹ̀ kan kí n sọ ẹ̀ kodò. ṣé bó ṣe wọ̀nyí. sílẹ̀. bùkún kún o. òun nìyẹn o òun nìyẹn o. òun rè é ó lè ah. má jẹ́ kó dánú ah, ní báyìí. ayé kò pẹ́ nǹkan ah. fi wá jáde jọ lénìí lórí bó ṣe ń ṣẹlẹ̀ lórí bó ṣe ń ṣẹlẹ̀. kẹ ẹ pé mẹ́ta ń bí lónìí ìyá yín Ọlọ́run àìmí máa Ja, ja, ja, ja. Ah. Ah. Kí ni? Oúnjẹ bọ̀ ní. Yéèpà. Kí ló ń fi ẹ́? Ó ti rẹ̀ mí. Ọkùnrin mẹ́ta. Ah. Gbégbé sára gbé sára. Dúró náà, ẹja ń sinmi. Wọ́n ń sinmi, wọ́n ń sinmi, wọ́n ń sinmi, dàtún wọ́n ń sinmi lórí ẹ̀. Ó ti rẹ̀ mí yín kówó ah. Ah. kí ló wí ṣe pé kí n kówó kí n kówó ah. ṣé bó sọ fún ẹ wọn máa ń bá mi lérí ilé ọtí ẹ ìwọ kẹ yóò máa mí náà mí náà gẹ ní sábà tí gbà. báyìí kó máa fẹsẹ̀ rìn lọlé ojú ẹ bá là ní o o dẹ̀ náà kó ẹgbẹ́. wetin your power no reach you go dey talk say you fit do wetin you no know you go dey talk say oje sọjí ẹsẹ oje sọjí ẹsẹ oje sọjí. bàbá o ẹ kọ́ ra jẹ́. ẹsẹ oje. èmi ò máa ra pépà láàárọ̀ yìí. Ah, mo mọ àwọn tèmi àwọn tèmi mọ mi pépà ò lè ra láéláé ṣe bí wọ́n ni. Ah, pépà ò tẹ̀ sínú ọ̀rọ̀ ìṣòro tèmi kò sínú èmi ń lọ ìgboro ní ìgboro lọ̀gá wà. Ah, kí ni wọ́n bá wọn gáìsì mi. àfẹ́ eh. mọ̀ náà ìgboro láyé wà. ó yé mi. alábídì fẹ́ ń dọ̀. ẹ sọ́jẹ́ sọ́jí mo wá rí ẹ fún nǹkan kan ni níjẹta tẹ ẹ jókòó sí. ẹ rí mi o boko haram ló ń tèmi mo wá rí i pé ẹ ṣáà ń mú gbogbo ẹ ẹ dẹ̀ ń jẹ́wọ́. ìjẹta tẹ ẹ sọ yẹn hmm. ó bà dé o hmm. bọ̀bọ̀ tó jẹ owó yẹn hmm. ah! bọ̀bọ̀ yìí mu ọtí. mo ṣe sọ pé mo mu ọtí mu tó tó yẹ pé ti bá mu ọtí fún ọjọ́ mẹ́ta láì jẹun mi ò ní mọ̀ rárá bọ̀bọ̀ yẹn ajábọ̀ ni àwa kẹ̀ bọ̀bọ̀ yẹn mu yàtì náà ọtí bọ̀bọ̀ yẹn ló jẹ́ wa o mo kàn ń rò ní pé ah! báwo lèèyàn ṣe máa mu ọtí mu tó bẹ́ẹ̀ ẹsọyè ẹsọyè sọjí kò mọtí mu kò mọtí mu mo lè mọtí jùlọ bẹ́ẹ̀ ni tí n bá mọtí fún ẹ àyà já. kì máa ṣe irú ọtí kéékèèké tẹ máa ń mu yẹn irú yín má kàn ló ń sọ ẹ̀mí yóò máa gbé ọtí gidi la máa sọ ń pa ẹ ọtí gidi. ẹsọjì mo mu yàtì ní ọtí tí n bá jẹun tán láàárọ̀ ọtí ni tí n bá jẹun tó lọ́sàn-án báyìí ọtí ni lálẹ́ kí n tó sùn máa fi wè máa fi bójú máa tún gbà á. Ah! alábí fẹ́ ń dọ̀. Ah, we are talking about ọtí gidi mm. raw alcohol. mr english Oyinbo, ló ń sọ ìyá náà tí. Ah, ok ẹ mọ̀ kan ẹ mọ̀ kan mm. tó bá di ọ̀túnla mm. ẹ jẹ́ ká pàdé mẹ́ẹ̀ níbẹ̀ ọ̀túnla ẹ jẹ́ ká pàdé mẹ́ẹ̀ ọ̀túnla ọ̀túnla ọjọ́ ló bọ́ sí. ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ pàdé mẹ́ẹ̀. ọmọ tí màá jẹ owó ẹ bá ti kírísì ara ni. ẹ sọ oye sọjí ẹ sọ oye sọjí. ẹ kò mọ kankan èmi tí mo mo kí n mu ọtí ju kí n ṣe wedding lọ <laughs> kò yí ẹ. wetin your power no reach you go dey talk say you fit do wetin you know. hello hello hello ẹsọjẹ àkí ló ṣẹlẹ̀ o ti ń pẹ́ jù sáwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ débì kan. ẹ ẹ àyọ àṣírí àṣírí àṣírí àṣírí àṣírí. lẹ́ni a máa fowó ẹni kọ a máa fi mú ká ni yáyáyáyá o ẹ̀gbọ́n ọmọ bá báwo láàbù Ah, apá apa? pẹ́ jù na. ẹ má bínú. ẹ wo alabi fendo ni wọ́n dá mi dúró. ooo aláyẹ̀ rè àṣírí àṣírí ẹ̀fọ́ yá mi. mo ti gbọ́dọ̀ yẹn tó dé. ìbárẹ́ bá mi ìbárẹ́ bá mi èyí tí mò ń mójú nǹkan lọ ọtí ló dúró yìí. ó mu ọtí o ọtí ló dúró yìí. <laughs> aláì ẹ kò sí wèrè ẹ tí wọ́n fi délé awo nìyẹn káàbọ̀ sílé awo. ìṣe ti yá ọmọ aláṣẹ jẹ. ẹ fẹ́ńdọ̀ àbí kí ló. alábídì fẹ́ńdọ̀ alábídì fẹ́ńdọ̀ ẹyẹ méjì ò ń jàṣà. básin bá kú òórùn kan ló pa àjànàkú tèmi kọjá mo rí nǹkan fèrè. bá a bá rẹ́rìn ká sọ pa rẹ́rìn. ibi ọtí náà. Ah! ọtí lẹ̀ wò yìí. ọtí lẹ̀ wò yìí. Alabi eh. fẹ́ndọ̀. ọtí. Alabi ti fẹ́ndọ̀. ọtí. màá wá jẹ́ kí wọ́n mọ̀ pé èmi náà kì í ṣe ìrà tí ó nà mọ́ nù. kò sí wàhálà tá a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe. ní tá a bá ta wáyé. aya mi bẹ́lẹ̀ ó bẹ́ sáré gbàgà ẹgbọ́n tí wàá kì í ó ní bá a ṣe ń ṣe o a máa ń fowó sí i. elélo. wọn kò sọ̀rọ̀. ẹgbẹ̀rún márùn-ún márùn-ún kọ. káfíń bẹ̀rẹ̀ náà. ẹ hmm. sojì ọmọ ìdá kẹ́hìndé kẹ́hìndé gbé nǹkan wá gbé nǹkan wá. ẹ ẹ yẹ ká dórí pápá ẹ má wọrí. Ah. Ah. ọtí lẹ̀ wọ ẹ̀ aláfọkọ̀pọ̀. Ah. ọtí rè ọtí rè rè rè gbé lẹ̀ wọ́n fowó sí ká má gbàgbé àsìkò lọ yẹ kó ṣe lálejò ara mi náà àbí ìpàdé kẹ́ mo fẹ́ pọ́n pọ́n sí jẹ báyìí máa ń ṣe ń bí nìyẹn o dára wa nìyẹn o máa wò mí o ení èjì ẹ̀ta ẹ̀rin kò sí ìyànjẹ inú ẹ̀ rárá. ení o. Hmm, jẹ́ kó kún dáadáa o. èjì o hmm. ẹ̀ta o hmm, ẹ̀rin o. Mm -hmm. <laughs> only santa poroma. Àlàbí kì í fẹ́ ń Ah. ọtí. èjì ẹ̀ta ẹ̀rin gbà ẹ̀yin tèmi báwo ni o ṣe wá ení o èjì o ó di mẹ́ta ẹ̀rín rèé <laughs> alábí defender ló sọ̀rọ̀ ó ní center paroma. ẹ̀sùn yìí yìí orí èèyàn mú wa. alábí fẹ́ ń dọ̀ ọtí ìṣọwọ́ tún gbọ́ ti tiẹ̀ ẹ́ ju tiẹ̀ lọ. àwọn lè. àṣùkò àṣẹ bẹ̀rẹ̀ ni. ó dàbí fún wọn yí o. vendor. glass cup yẹn dà. Eh, òun ni. òun ni eh. ọtí dà. Ah. òun ni. ó ní center paroma. paroma. èmi o. Ah. ẹ sọ jẹ. o ti ń rí bákan. Hmm. Odi di méjì àbí mẹ́ta <laughs> ó di mẹ́rin ah. kọ́ọ̀pù mi dà holy center baroma. Oya ya alábí tàdí mẹ́yìn agbára ló lọ́ọ́ mú wá. ọmọ àlọ́ wa ni. ìbolówó lọ. Ah, kẹ. ṣé kìí gbóhùn gbogbo lọ. igbó máa rè. èmi wàá láti irú aṣọ náà. ẹ ti ọjà ìgbà tí wọ́n ènìyàn. ìwádìí ọ̀gá wa nọ́mbà wán. ìwọ ló mú kọ́sítọ́mà wa abẹ́kọ̀. ẹ n gbọ́dọ̀ kí n dùn ọ náà nú. àbá ò gbà nọ́mbà ìwọ náà mú kọ́sọ́mù making your power no reach you go dey talk say you fit do wetin you no know you go dey talk say you sabi ooo oh. wetin your power no reach you go dey talk say you alabi ooo oh. alabi. yes Àṣàbí ẹgbẹ́ mi. mo ti dé mo ti dé mo ti dé dìde dìde dìde kí ló dé. ni. Ah! ẹ gbà mí o. àǹtí ah, eh, ẹ̀yin ni ìyàwó wọn ah, ẹ ń bá wọn sọ̀rọ̀ o ẹ eh. wò ládùúgbò mi ń bẹ yẹn àwọn gáàsì kan wà tó máa ń ta tẹ́tẹ́ ọlọ́tí tọ́mọ yẹn wọ́n máa ń kówó lẹ̀ tó máa ń mu ọtí ni ibẹ̀ mo ti rí ọkọ yín pẹ̀lú àwọn gáìsì yẹn tó ti ń ta tẹ́tẹ́ ọlọ́tí. àtẹnumú àtẹnujẹ bẹ́ẹ̀ pa ẹ́ dànù o. Ah, ìgbà mi ìtàkùn fẹ́ pè alábí ó yẹ kí a lọ ní tiẹ̀. Alabi Ala not too much Alabi the vendor your wahala tire Alabi defender your palava wey face cap o hey, Alabi defender your wahala tie wrapper Alabi vendor. your palava wey face cap wetin you no know you go dey talk say you sabi wetin your power no reach you go dey talk say you fit do wetin you no know you go dey talk say you sabi ooo. Oh wetin your power no reach you go dey talk say you fit do ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ ra ṣe torí ẹnu ẹ ó lè kó wá ọ̀rọ̀ ra ṣe. ìbàjẹ́ àti ah, ìdè bàbá. ìdè bàbá ò àwọn bọ́ìsì máa bọ́ ẹ ti dé ni ìrọ̀láṣẹ wá bá yín pé ká wá yọ̀ sí yín lọ́rùn bàbá. ẹ ò dé náà mi ò dé náà mo kàn dọ́gbọ́n yọjú sílé ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn bọ́ìsì ní ká wá yọ̀ sí yín lọ́rùn ní kẹtì ẹ̀rí kankan fún wa inú gbẹ́ o. ẹ ẹ báyìí máa ṣe mi ò jáde mo fẹ́ jáde mo kàn fẹ́ wọ ọ̀rẹ́ mi kan bẹ̀yẹn ẹ mọ àbẹ́ẹ̀ta tí máa ń pàdé tí bá ti wálé yẹn. àlàbẹ̀ ah, tẹ̀ bẹ́ẹ̀ sì ṣí wà òkè náà. Ah, àdúrà màmá àti ah, wàá lè ó sì wà. ó sì wà bẹ́ẹ̀. àìkú sí ee eh. <laughs> bàbá o. ọlá yín ni bàbá. ejikeme jẹbi ti jẹ mórí lẹkọọ rẹ. ṣùgbọ́n ihe jẹ ṣe bàbá o bàbá o bàbá o bàbá o. ṣé ẹ kọjá mẹ́ni. mo kọjá ẹ rí mi. ọlọ́run èmi ò rí yìí. ẹ lè rí mi. àwọn ní ìtìjẹ ni wọ́n ti dé ah. wọ́n ti wà ráǹdì. bàbá ti wà ráǹdì. jọ́ọ́ lọ́wọ́ dé èmi náà mọ̀ kàtọ́ dé o bẹ̀tẹ̀ nìkan ló fún wa ní information pé wọ́n ti wà around ló jẹ́ káàánú wa dúró dé wọn ní junction yẹn. ó mà ga ọ mo fẹ́ rí ni ṣé o lè ràn mí lọ́wọ́ bí mo ṣe lè rí mo náà fẹ́ bá sọ ni o ó dà very very important. Eh, ah, ìyẹn simple na ẹ lọ lé wọn àbí kẹ ibi tẹ bá tún máa pàdé. ìmọ̀jú tó ń gbé yìí. ẹ mọ̀ káwọn olówó bẹ́ẹ̀ wọn fẹ́ kúrò àbá ìka mọ̀ lé wọn. wọn fẹ́ ká mọ̀ lé wọn a máa tọrọ owó lọ́wọ́ wọn ni. Eh, ah, ẹ mọ̀ ló ṣẹlẹ̀ ẹ mọ̀ ló ṣẹlẹ̀ because àánú bá wọn sọ̀rọ̀ wọn rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn bẹ̀rẹ̀ kọ́tọ́ fún wa ni pé tó bá di sunday ó níbi kọ́tà tó máa ń pàdé kọ́tọ́ travel gbà yẹn bẹ̀rẹ̀ lọ́sọ̀ pé ká wá bá wọn bóyá ká ṣe báyìí ẹ pè mí lọ́sàn sunday tá a bá ti fẹ́ lọ sí ọ̀dọ̀ wọn nírọ̀lẹ́ hmm. máa kàn pé yé ni pé kẹ́ máa bọ̀ kakujọ máa lọ. alabi di vendor ẹ wo èmi gan pépà. ẹ èjì kẹmẹ. yóò ala. ẹ ló ti sọ̀kan ní pàtàkì rẹ̀ ṣé ní ọkàn ń ṣe mí tí mò ń rò lọ́kàn bí ẹ̀hún náà lẹ́yìn ń rò wájú lọ tí bá ti ń wálé nínú so mo kàn wò lọ́kàn fún mi pé owó tí mò ń fún yẹn owó yẹn kéré ó kéré. jọ kí n fún yín ní two thousand five thousand yẹn kò tẹ́ mi lọ́rùn. mo wá ẹ̀yin gan lè máa rò wọn fẹ́ kí ẹ ronú ṣe tẹ́ bá lè ṣe débi pé èmi gan lè nice nínú ẹ̀. àmì tí mo lè fún yín lówó kí ẹ lọ bẹ̀rẹ̀ kí tó padà. àǹtí àǹtí bọ́lá ah, ah. ẹ wá ẹ má kà mí lóhùn ẹ kú iṣẹ́ ẹ fún mi ní gòkan sí. rárá o ìgò kan ló ní kí n fún. ọ ṣé tíjẹ kí n mú mẹ́wàá ìbílẹ̀ inú màá sanwó ẹ̀ tíjẹ tèmi nìkan tíjẹ of London ó máa sanwó. láti kékeré báyìí èyí mo tọ́ dàgbà ẹ mú wá ẹ ti ń pẹ́ jù ẹ má jà mí yàn ah, jà mí yàn. Ah. ẹ ṣe sinmi ẹ ṣe sinmi mọ̀ pé èrò ọkàn yín ọ̀tọ̀ ni ìhun tẹ́ ká ṣe fàájì kí n lè ṣe bóyá máa ń ṣe fún yín yẹn mọ̀ kó báyìí lójijì àbẹ́kọ̀ kí n tó lè padà least màá lo ìmọ̀t plus ní nàìjíríà. ẹ sì lè lọ sílé kẹrù inú lè pọpọ nọ́mbà mi lọ. so èmi náà lè máa proud pé tí má ti máa dé mo ti ṣe nǹkan lẹ fún èèyàn tèmi iṣẹ́ ti gbọ́. ẹ má wọrí um, kí ẹ tó padà gbogbo wa máa forí korí a máa mọ̀ kó ti ẹ ṣe gàṣà òkè. madam madam ẹ wá ẹ wá. ẹ kú jókòó sá. ẹ bẹ̀rẹ̀ èló ni pílì wa. ó jẹ́ nine thousand sá. bóyá nǹkan tí mo sọ ẹ kò yé yín a ní kí nǹkan tá a mú bí pẹ̀lú tí mo ní kẹ́ fún ọ̀rẹ́ mi tó wà lọ́hùn yẹn. ẹ ó yé mi sá ah. ọ̀dọ̀ yín bíbá yìí four thousand ọ̀dọ̀ tiwọn lọ́hùn five thousand ah, ah. lẹ́ẹ̀kan tẹ wá sí mọ́níkẹ́ fún ní nǹkan tó wá fẹ́ ọmọ wíṣí bí kẹ́ fún ní ìgò kan àti pé àwọn táwọn ìbáyìí náà ìgò mélòó la mu mo sọ fún wọn àwọn lọ́sọ̀ ìpẹ́ máa sanwó kí sá máa fáwọn. wẹ́wẹ́ kò sí pálẹ̀ mọ́ owó wà lọ́wọ́ ẹ̀ nù anyway ìgò márùn-ún jẹ́ five thousand àbí ẹ̀yẹ kì í ṣe fún yín. Oh. Eh, Mrs. Bọ́láńlé àbí. bẹ́ẹ̀ni. okay. Eh, ó ti lọ. ẹ wo bí ọkú. alówó má jayé. ẹ jẹ́ gbé kọ́ọ̀pù lẹ̀ kílẹ̀ mú gan ẹgbò ọ̀fẹ́ mi lọ́wọ́ owó ẹ̀yà kan lọ́sàn-án márùn-ún o ẹ wá lọ bí mi gbọ́ òtèmi tó kù o ta ni o sanwó ọtí tí mo mu. tàlẹ́ wá bá bì báyìí. tíjọ́ fúnọ̀dọ̀ lọ́mọ mi. èmi ò mọ ọkọ pẹ̀lú àlọ́ bẹ́ẹ̀ mi gbọ́ tèmi lọ́wọ́ wọn ni. kò sanwó ẹ̀ ìrọ̀lẹ́ ń pa ọmọ tí jẹ. ẹ jẹ gbọ́ ẹ ẹ ẹ wọ ṣe ẹ wọ́n lọ gbọ́ tèmi fún mi jọ. ah mo tọ́ ẹ sí jẹ bí ah. kò máa san owó kọ. tí jẹ ẹ jẹ tẹ̀lé mi jọ. tí jẹ tí jẹ. ẹ báwo tí jẹ tèmi nìkan ẹ kú fàájì. how you everything. wọ́n ti parọ́ ọmọ ẹ ọmọbìnrin ló parọ́ ọmọ ẹ a tún sọ pé owó ẹyọ kan lẹ san nínú márùn mo ṣe fàájì ìfẹ́ lọ́rùn ni. fẹ́ńdọ̀ ọ̀rẹ́dì náà ó sọ pé ó fẹ́ rí mi àbẹ́kọ̀ ihun tó fẹ́ rí mi fún ò tí ì sọ ok òde nìyẹn ó bá tá à ń ṣe mítìn bí mo dẹ̀ ní kọ́tù pẹ̀lú ìgò kan bẹ̀rẹ̀ kò sì máa ná ní o pọ́ nìkan ni o. àmì ẹ̀rín kí la mú bí. kọ́kọ́ ìmájì náà mi ò bílẹ̀ mi náà ó wà lọ́wọ́ ẹ̀ náà tó wà fún ọlọ́dọ́kùn. mítìn yẹn bó ṣe gùn sí náà lọ́tún tí mo mú ṣe pọ̀ sí ni àti ìjẹ́ má ṣe yẹn. Eu vou ká máa lọ Ah, wa. Ah. tìjé. ẹ padà síbi ẹ jẹ́ ẹ bọ́ síbi ẹ bọ́ síbi jáde ṣé ẹ fẹ́ máa lọ ní tìjé ìwòlẹ́ pé tẹ́ ẹ̀ ń bẹ̀ jẹ́ mú fẹ́ mú fẹ́ mú ẹ ṣe tìjé. alábí dìpẹ́ndọ̀ lélẹ̀ yìí. èmi ò mọ ọkọ pẹ ẹ fún mi lówó tèmi jàre tí mi. ọmọ mi gan ní gbòòrò. o ò tiẹ̀ fẹ́ mọ̀ ẹ fún mi lówó ẹ já mi lówó. ní sùúrù a máa yanjú kinní gan. ẹ fún mi lówó mi. jẹ́rìí tìjé nù. àwọn ojú ẹ̀ afárábalẹ̀ mo bọ̀. ṣe gbádùn ṣá ah. ṣe gbádùn ṣé ìwà òkè ṣá. ní pariwo tí ń pariwo. ẹ fún mi lónìí jọ. yéé ní gbòòrò ma ní sùúrù o. sùúrù kí ni. nígbà tí mo débi lẹ́ẹ̀kan òun lo ẹ fún mi ó ti lo ó nísìnyí. ọgbẹ́ nọ́mbà mi bọ́dọ̀ wẹ̀rẹ̀ o. ó ti lo ó ó ti rí mi sí o. bàtà bàtà ló ń kí ló kí ló ń kí pépà ọlọ́run ọlọ́run bá yọ. ọjà lọ́wọ́ mi. Ah! fún mi lọ́wọ́ ah! fún mi lọ́wọ́ ah! fìlà tó ṣí ẹ kọ́ wá gbé o kí wọ́n fi kọ́ lórí ẹ máa pa ni bá gbọ́dọ̀ ti kórì. ó oh. oh, ní kúrò bí lórí. wọ́n á máa yanjú kí lè àwọn ilé ìta máa yanjú ẹ̀ alábíyé lọ́wọ́ rárá ṣe lọ́wọ́ rárá ṣe alábíyé rárá ṣe ọ̀rọ̀ rárá ṣe. ṣé wọ èmi á fẹ́ bọ́ síbi báyìí ìwọ ó kàn ṣe dọgọrọdọgọrọ wèrè ni ọ̀rọ̀ ọtí ẹ̀yọ kan fún ẹ ìwọ mu mẹ́rin òun mu márùn abọ́kù tó máa fọ́ abọ́kù omi á pé. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. owó yẹn ti pé. owó ló pé. one two three four five seven eight nine. ní kí ni. Ah. bó ti di ọbọ gbẹ. àwọn ọ̀gbẹ́ni ló ti di ọbọ. wọ ìyàwó ẹ ṣì máa tó ẹkún ẹgbẹ bíi mọ́tò ni. oyóyóyóyóyá máa kó wá fún ẹ. olóògùn kò wọ́n máa yẹ. lórí tó ṣí àmẹ́sàn lórí ọtí mẹ́rin ó ti fi tó ṣí àmẹ́sàn. oyóyóyóyá bọ́ síbí. àbọ̀ rè àwọn ìjú mẹ́sàn-án lọ. Alabi the wahala not too much. Alabi the vendor your wahala tie wrapper. Alabi the vendor your palava wey face cap o. Oh. Alabi the vendor.